fún yín olùgbàlà ògo ọlọ́run ọba mi ìṣẹ́gun oore rẹ̀. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ẹni tó pa wá mọ́ a rí àánú àti ojúrere rẹ̀ gbà láti ìbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án títí di ọ̀sẹ̀ tí ó parí rẹ̀ a gbé ọlọ́run ga nítorí tó ṣeun nítorí tó ṣeun nínú ayé wa nítorí tó ṣeun nílé lílọ bíbọ̀ ẹ̀mí ọ̀run Jehovah ọlọ́run gba ọpẹ́ wa ẹ̀ mo súre ní àárọ̀ yìí ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ kó gbàdúrà fún ẹ̀mí mímọ́ kó súre fún níbikíbi tó ti ń gbọ́ mi ní àárọ̀ yìí ti ṣe ọjọ́ monday tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án lórúkọ jésù kristi ti násárẹ́tì ìwàláàyè ọlọ́run kó darapọ̀ mọ́ ọlọ́sẹ̀ yìí agbára ńlá ọlọ́run kó darapọ̀ mọ́ ọlọ́sẹ̀ yìí agbára tí kì í farapa nínú ìrìn àjò agbára tí ibi kì bá agbára arọ́bí dànù lórúkọ jésù nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí kò darapọ̀ mọ́ mo súre fún ọ nínú ìṣọ́ òru yìí lórúkọ jésù kristi ti násàrẹ̀tì ọ̀sẹ̀ yìí ò ní kábàámọ̀ rẹ̀ ò ní jẹ̀kọ́rọ̀ rẹ̀ ó jẹ́ ọ̀sẹ̀ afárá tá ó ré kọjá láti inú oṣù kẹsàn-án sí inú oṣù kẹwàá lórúkọ jésù ìwàláàyè ọlọ́run yóò bá ọ jáde ìwàláàyè ọlọ́run yóò bá ọ wọlé ìdààmú ìparí oṣù kò ní jẹ́ tiẹ̀ ewu ìparí oṣù kò ní jẹ́ tiẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì bí o bá jáde ó fi ayọ̀ wọlé ògo ni fún Ọlọ́run wa ò ní sí ọkọ̀ wọ ò ní sì ṣe ò ní sì sọ ò ní sì wí lórúkọ jésù kristi ti násárẹ́tì ni mo súre fún mo gbàdúrà fún ọ láàárọ̀ yìí gbogbo àdáwọ́lé rẹ lọ́sẹ̀ yìí yóò máa yọrí sí rere gbogbo àdáwọ́lé rẹ lọ́sẹ̀ yìí yóò yọrí sí rere ohunkóhun tó bá da ọwọ́ rẹ lé fún rere ìwà láàyè ọlọ́run yóò tì ọ́ lẹ́yìn ìwà láàyè ọlọ́run tí ń jẹ́ ìmíní yóò tì ọ́ lẹ́yìn lórúkọ jésù ìwà láàyè ọlọ́run ló yóò gba ẹ̀tọ́ rẹ fún ọ ìwà láàyè ọlọ́run yóò darapọ̀ mọ́ bísínẹ́sì yẹn gbogbo bísínẹ́sì yẹn eléyìí tó ń tiri yẹn lórúkọ jésù ni mo rán ìwà láàyè ọlọ́run mo rán sínú bísínẹ́sì yẹn mo rán sínú okòwò rẹ mo rán sínú iṣẹ́ rẹ ohun tó yẹ ọ́ bí ọmọ ọlọ́run ní ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ó yá máa gbà á lórí iṣẹ́ rẹ wàá gba ìpè ayọ̀ lórí iṣẹ́ rẹ wàá gba ìpè ayọ̀ ọkàn rẹ yóò balẹ̀ ò ní jẹ̀kọ̀rọ̀ ò ní rí bi ò ní rí dààmú lórúkọ Jésù Kristi ni mo gbàdúrà fún ọ mo súre fún ọ ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun tá a bá rí ọwọ́ kọ́wọ́ tó lòun ó ṣe lòdì lójú ọ̀nà rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí tá a bá rí agbára kágbára tó lòun ó ṣe lòdì lójú ọ̀nà rẹ lọ́sẹ̀ yìí iná ọlọ́run kó máa rún dànù iná ńlá ọlọ́run kó máa rún dànù ìwà láàyè ọlọ́run àwọn ọmọ ogun lórúkọ Jésù gbogbo tó bá lòun ó mú ibi bá ọ ó yá kó máa kọlù ó yá kó run dànù ó yá kó run dànù ayé rí ò ní gba ibi ilé rí ò gba ibi ò ní rí dààmú lórí ọkọ lórí aya lórí ọmọ lórí ohun gbogbo tó múnú rẹ dùn ayé ò fi dààmú rẹ wọn ò ní fi gbomijé lójú rẹ ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ ọ̀sẹ̀ yìí yóò múre bá ọ ìjáde rẹ ire ìwọlé rẹ ire olúwa ọlọ́run àwọn ọmọ ogun nínú agbára rẹ nínú títóbi rẹ nínú ọlá ńlá rẹ kò ní fi ọ tọrọ fún adánilóró láti dá lóró kò ní fi ọ tọrọ lórúkọ jésù orísun tó múnú rẹ dùn kò ní sun ìkorò lórúkọ jésù ni mo wí nínú agbára lọ ọlọ́run àwọn ọmọ ogun orúkọ jésù kristi ti násárẹ́tì orísun ayọ̀ rẹ kò ní sun ìkorò ohun tó ń dùn ọ́ nínú ayé ò ní fi gbomijé lójú rẹ mo wí nínú agbára lọ ọlọ́run ọwọ́ ìrànlọ́wọ́ ọlọ́run ó yá kó kan ọwọ́ rẹ ọwọ́ ìrànlọ́wọ́ olódùmarè ó yá kó kan ọwọ́ rẹ lọ́sẹ̀ yìí kó ràn ọ́ lọ́wọ́ lórí ọmọ kó ràn ọ́ lọ́wọ́ lórí ọkọ kó ràn ọ́ lọ́wọ́ lórí ohun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 níbùjókòó rẹ lọ́wọ́ ogun tó le jù ọ́ lọ lórí iṣẹ́ rẹ lọ́wọ́ ogun tó le jù ọ́ lọ tó ti lérò pé ó gba àwẹ̀ ó ṣe ṣòru ó ṣe gbogbo ẹ̀ kó lọ lórúkọ Jésù ọwọ́ ìgbènijà Ọlọ́run ọwọ́ ìgbènijà Ọlọ́run bí àyànfẹ́ Ọlọ́run bí ọmọ lójú Ọlọ́run ti gbóhùn mi láàárọ̀ yìí ọwọ́ ìgbènijà Ọlọ́run èyí tí ó jà fún ọ lórí àwọn ogun tó dojúkọ ẹ bí o bá rí àmì ṣe níbi tó wà ọwọ́ náà kó bọ rìnrìn àjò ọ̀sẹ̀ yìí kó jà fún ọ gbogbo lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé nílé bàbá tá a ti bí ọ níbi iṣẹ́ rẹ ládùúgbò tó wà láàrin òkùnkùn àgbáyé ọwọ́ ìgbènijà Ọlọ́run ó yá kó jà fún ọwọ́ tó gbé Ísírẹ́lì níjà ọwọ́ tó gbà wọ́n nínú ìgbèkùn ọwọ́ náà ni mo pè wọnú ayé rẹ ọwọ́ yìí kó jà fún ọwọ́ yìí kó jà fún ọwọ́ yìí kó jà fún ọwọ́ yìí kó jà fún nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí kó ka psalm twenty three kó ka psalm one twenty one kó ka psalm eighty six máa kà máa kà kó sì máa fi gbàdúrà lórúkọ Jésù Kristi ni mo ti ń gbàdúrà yẹn òun náà ni ẹ̀mí mímọ́ tọ́ka àwọn sáàmù yẹn sí mi máa kà á lórúkọ jésù olùgbàlà ni mo gbàdúrà fún gbogbo nkóhun ohunkóhun tó lè dúró bíi májẹ̀mú òdì níwájú rẹ ọlọ́run mi ti fi májẹ̀mú pa májẹ̀mú rẹ ó yá kó bà májẹ̀mú náà jẹ́ gbogbo májẹ̀mú àṣedànù níwájú rẹ ó yá kó bàjẹ́ májẹ̀mú tí òkùnkùn ní tá a pàrókò ibi fún ọ lójú àlá rẹ gbogbo májẹ̀mú kí májẹ̀mú tó lòdì sí ayọ̀ tó lòdì sí ìwà láàyè lórúkọ Jésù ìwà láàyè Ọlọ́run ó bàjẹ́ májẹ̀mú Calvary ó bàjẹ́ májẹ̀mú ọ̀rọ̀ méje Kristi lórí àgbélébù ó bàjẹ́ májẹ̀mú ńlá tí bẹ nínú ikú àti àjíǹde rẹ̀ ó bàjẹ́ májẹ̀mú ọ̀tá nínú ayé rẹ lórí ọmọ rẹ lórí ìgbéyàwó rẹ lórí iṣẹ́ rẹ lórí bísínẹ́sì rẹ lórí àdáwọ́lé rẹ lórúkọ Jésù Kristi ó bàjẹ́ lónìí májẹ̀mú náà ó bàjẹ́ lónìí bí èmi ti ṣe kọ́ lọ́rùn bẹ́ẹ̀ ni mo súre fún ọ gbogbo májẹ̀mú kí májẹ̀mú etí ẹni ibi lè ní etí ọ̀dájú ẹ̀dá lè ní etí àwọn ẹ̀ka ènìyàn lè ní àwọn atutọ́ sínú fífi ẹ̀jẹ̀ afẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde àwọn ènìyàn tó mọ̀ lọ́ta ṣùgbọ́n tí wọ́n jí ọ̀tá rẹ̀ tí wọ́n mú ogun wọnú ayé rẹ̀ ìpinnu ibi wọn lórí rẹ̀ ó yẹ kó máa yí dànù lórí ọmọ rẹ̀ kó yí dànù lórí ọkọ rẹ̀ kó yí dànù lórí ìgbéyàwó rẹ̀ kó yí dànù ẹni bá ní ọ lára ọlọ́run yóò ní lára gbogbo bíkíbi tí ẹ̀tọ́ rẹ̀ wà ìwà láàyè ọlọ́run ni mo pè lónìí ó yẹ kó lọ gbalẹ̀ ọ lọ́wọ́ gbogbo bíkíbi tí ìrìn ayọ̀ rẹ̀ wà ìwà láàyè ọlọ́run lónìí ó yẹ kó lọ gbalẹ̀ ọ lọ́wọ́ kó rí wípé ní ọjọ́ Wednesday kó ṣe ìṣọ́ òru mọ́jú sí on the one ìwàláàyè Ọlọ́run kó sọ ẹ́ di òmìnira nínú ìgbèkùn ọ̀tá tó wà ìwà láàyè ọlọ́run kó sọ ẹ́ di òmìnira nínú ìgbèkùn ẹlẹ́yẹ nínú ìgbèkùn ọ̀dájú ẹ̀dá nínú ìgbèkùn amúnisìn ìwà láàyè ọlọ́run kó sọ ayé rẹ di òmìnira bí o ti ń gbàdúrà yẹn àṣẹ ìsọdòmìnira bíbélì wípé bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó sì di òmìnira nítòótọ́ mo fẹ́ kó o pè fún ìsọdòmìnira rẹ kúrò nínú ìgbèsè kúrò nínú àìsàn kúrò nínú àmúbọ́ kúrò nínú ìbànújẹ́ ọkàn kúrò nínú wàhálà ayé kúrò kúrò nínú ìdààmú ayé mo fẹ́ kó o pè é fún ìsọdòmìnira rẹ olóòlè sọ ní di òmìnira ìwé ìyìnrere Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹta kẹrìndín ní ogójì ó ní bí ọmọ bá sọ yín di òmìnira ẹ̀yin ó sì di òmìnira nítòótọ́ àṣẹ ìsọdòmìnira kò lọ́wọ́ ogun kò lọ́wọ́ ìdààmú kò lọ́wọ́ wàhálà kò lọ́wọ́ omijé oṣooṣù lórúkọ Jésù yóò wọnú ayé rẹ oṣù tó ń wò níwájú yìí tí í ṣe oṣù kẹwàá tí í ṣe oṣù òmìnira tí í ṣe oṣù àṣepé tí í ṣe oṣù pípé tí í ṣe oṣù ìyanu Ọlọ́run tí í ṣe oṣù agbára Ọlọ́run lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ wàá di òmìnira wàá di òmìnira wàá di òmìnira gbogbo sí òkùnkùn níwájú rẹ kó gbiná sọnù gbogbo sí ọ̀tá níwájú rẹ kó gbiná sọnù ìfòróróyàn sátani má fọwọ́ kélé yìí ọmọ mi ní í ṣe lórúkọ jésù kó wọnú ayé rẹ lọ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ará nínú olúwa nínú ọ̀sẹ̀ yìí mo bẹ̀ ọ́ ẹ jẹ́ ká gbé ìgbé ayé ìwà mímọ́ níwájú ọlọ́run nínú ìwé Hébérù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnlá tó o bá ka nǹkan tó wà ńbẹ̀ ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ láìsí èyí nì kò sí ẹni tí ò rí ọlọ́run ìyẹn ni pé kò sí tó lè fi gbàdúrà kò sádùúrà tí a lè gbà lórí ẹ̀ bí ò bá gbègbè ayé ọ̀rọ̀ ọlọ́run kó gbègbè ayé wà mímọ́ asán ni ẹni tọ́lọ̀ ń gbèjà rẹ̀ ó ní ẹ̀pa ẹnu yín mọ́ kẹ̀sì rí ìbèmejì èmi ọlọ́run lónìí àwọn tó fi ṣe gbẹ̀kẹ̀lé ni o àwọn tó dẹ̀ wà ní mímọ́ ni àwọn tó gbègbè ayé wà mímọ́ àwọn tí ò mú nǹkan mí ìmọ̀rọ̀ wọn àwọn tó fọ̀rọ̀ wọn lé Olódùmarè lọ́wọ́ nínú ìrìn àjò rẹ bó ti ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo bẹ̀ ọ́ gbé ìgbé ayé wà mímọ́ kọ́lọ́run lè rí ìjà rẹ gbé kó o lè rí tọwọ́ ọlọ́run gbà kó o lè rí tọwọ́ ọlọ́run gbè kó o lè kó o lè jèrè ọlọ́run láyé yìí àti ní ayé tó ń bọ̀ tá a bá gbégbé ayé wà mímọ́ ká gbégbé ayé wà pípé àní lè rí ọlọ́run láyé yìí àti ní ayé tó ń bọ̀ ènìyàn lè jọrọ ayé yìí ṣùgbọ́n ayérayé ń kọ́ mo bẹ̀ ọ́ mo bẹ̀ ọ́ gbogbo tí ń dán yìí kọ́ ni wúrà òpin yóò dé bá ayé yìí lọ́jọ́ kan ẹ jẹ́ ká gbégbé ayé wa mímọ́ ká lè bá àrílé dé sí ká lè dé paradísè kí ayọ̀ ayérayé nì kó lè jẹ́ tiwa nínú ọ̀sẹ̀ yìí àmì ọlọ́run fún rere kó máa bá ọ lọ àmì ọlọ́run fún rere kó máa bá ọ lọ àwọn tó bá kórìíra rẹ yóò ṣubú nípa tiẹ̀ àwọn tó bá kórìíra rẹ yóò jẹ̀koro lórúkọ jésù ọ̀tá tí wà láàyè rẹ bá ń bí nínú mo sọ nínú agbára ẹni tó ní ayé àti ọ̀run onítọ̀hún yóò fi ayé lẹ̀ fún àfi tí amáni ò bá fi ayé lẹ̀ fún àwọn júdà tí ò fi ayé lẹ̀ fún mọ́dékà ìlú kù ọ̀tákọ̀tá tó bá bínú sí ọ yìí bí o ti rí àmì ṣe tó sì ń pín àdúrà yìí káàkiri fún àwọn ènìyàn tí ń bẹ nínú kọ́ńtàtì rẹ nípa agbára ẹni tó dá ayé àti ọ̀run ẹnikẹ́ni tó bá ní bó ti wà láyé bó ti ń ṣiṣẹ́ tó ń ro jẹjẹ tó ń lásọwọ́ tàbí wà láàyè rẹ ń bí òun nínú lórúkọ Jésù irú ọ̀tá bẹ́ẹ̀ yóò fi ayé sílẹ̀ fún ẹni tó ní lára tó ní ọ lára ẹni tó yọ lẹ́nu tó yọ ẹ lẹ́nu Bíbélì wípé Olúwa gbógun ti ẹ̀dá olúwa tí ń pòǹgbẹ fún ẹ̀jẹ̀ lórúkọ Jésù yóò jagun fún ọ lọ́sẹ̀ yìí ò ní rí bi ò ní rí dààmú àlàáfíà yóò jẹ tiẹ̀ ògo ni fún Ọlọ́run wa a fẹ́ máa gbọ́ ẹ̀rí ẹ̀yin ọmọ Ọlọ́run bá a ti ń gbọ́ a sì fẹ́ máa gbọ́ bí àdúrà náà bó ti ń ṣiṣẹ́ nínú ayé yín ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí láti ibi gbogbo ní Libya ní ilẹ̀ Australia bẹ́ẹ̀ ni wọ́n ń pè fún ìyanu lórúkọ Jésù ìyanu rẹ̀ bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí ìwọ ní orí ìyanu tiẹ̀ gbà ibi ò ní bá ògo ni fún Ọlọ́run wa jésù kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín ní orúkọ jésù. wọ́n ṣe rere ìyanu máa ṣẹlẹ̀ láyé rẹ̀ wọ́n ṣe rere. àfàròkọ bára ara o àdúrà mo gbà fún ọ.